ó parí o wọ́n yọ ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ nípò wọ́n láyédèrú orúkọ ló ń jẹ́ àwọn ìgbìmọ̀ tó ń ṣàkóso ìlú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n tún jẹ́ ìjòyè Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ìyẹn àwọn tí wọ́n ń pè ní Ṣọ̀ún hin council wọ́n mà ti yọ ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ ìyẹn ìmáàmù Toliat Yunusa Olúwaṣínà Ayílára wọ́n mà ti yọ kúrò nípò ẹ̀ o nítorí tí wọ́n sọ pé kì í ṣe ojúlówó mọ̀lẹ́bí Ayílára tó ń pe ara ẹ̀ àti pé ayédèrú orúkọ ìní bàbá náà ń jẹ́ o ẹ ó rántí pé lọ́jọ́ keje oṣù kẹwàá ọdún two thousand and twenty one ni ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́ ìmáàmù àṣàfà Abdulyekin Sanusi ló jáde láyé lẹ́ni ọdún mẹ́tàdínláàádọ́rùn ìyún eighty seven years of age tó sì jẹ́ pé ìmáàmù Taliat Yunusa Olúwaṣínà Ayílára ni wọ́n fi rọ́pò rẹ̀ ṣùgbọ́n gbàrà tí ìmáàmù Taliat Yunusa Ayílára tó gba ipò ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́ ìní awuyewuye mà ti ń lọ lábẹ́lẹ̀ yìí pé bàbá náà kì í ṣe ojúlówó mọ̀lẹ́bí ayílára tó pe ara ẹ̀ tó sì jẹ́ pé níṣẹ́ làwọn ọmọ Ògbómọ̀ṣọ́ kan yarí táwọn ẹgbẹ́ mùsùlùmí ìyẹn ẹgbẹ́ ìsìláàmù kan nílùú Ògbómọ̀ṣọ́ náà yarí pé àwọn kò lè gbà nítorí pé ìmáàmù tọ́lé àtìkọ́ ló kàn kò ń ṣe mọ̀lẹ́bí ayílára tó yẹ kí ipò ìmáàmù Ògbómọ̀ṣọ́ kàn nígbà tí ìfẹ̀hónú àwọn èèyàn yìí tó dé ọ̀dọ̀ àwọn àgbàlú Ògbómọ̀ṣọ́ ìyẹn àwọn ìjòyè Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ìní wọ́n ṣèpàdé tó sì jẹ́ pé lọ́sẹ̀ tó kọjá yìí ìní wọ́n jíròrò tí wọ́n ṣèpàdé tí wọ́n sì panupọ̀ pé àsìkò ti tó kí àwọn yọ imam Taliat pé kò gbọdọ̀ jẹ́ ìmáàmù àgbà fún ìlú Ògbómọ̀ṣọ́ mọ́ lẹ́yìn ìpàdé àwọn àgbà ìjòyè ìlú Ògbómọ̀ṣọ́ yìí olórí wọn tó dàbí igbákejì Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ inú àrí àgbò ìlú Ògbómọ̀ṣọ́ olóyè Sọ́balájí Ọ̀tọ̀lórìn inú kéde pé kí ìmáàmù Taliat kó sì lọ́ọ́ rọ́kún sílé náà ni pé kó gbé ipò máàmù sílẹ̀ títí di ìgbà tí àwọn yóò fi yanjú ọ̀rọ̀ náà nítorí ẹ̀rí tó wà níwájú àwọn fi hàn lóòótọ́ pé kì í ṣe mọ̀lẹ́bí ìmáàmù ayélára ti ipò ìmáàmù Ògbómọ̀ṣọ́ kan ó kàn ń parọ́ pé mọ̀lẹ́bí bàbá náà lòun ni ṣùgbọ́n nígbà tó ń fèsì ìmáàmù Taliat tó jẹ́ ìmáàmù kẹtàlá nínú tògbómọ̀ṣọ́ ó ní òun sì ni ìmáàmù àgbògbómọ̀ṣọ́ ó ní kò sí ẹni tó lè gba ipò náà lọ́wọ́ òun nítorí pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn ìjòyè ìlú Ògbómọ̀ṣọ́ ìjòyè Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí wọ́n fún òun ní lẹ́tà wípé kóun fipò òun sílẹ̀ ni òun ti gbé ẹjọ́ lọ sí ilé ẹjọ́ gíga lógbómọ̀ṣọ́ tó sì ní adájọ́ dájọ́ pé kóun kálukú lọ so ewé abíjẹ́ mọ́wọ́ kẹ́nikẹ́ni má ṣe ṣe ohunkóhun tàbí gbé ìgbésẹ̀ kankan títí dìgbà táwọn ẹ̀yà yóò fi dájọ́ èyí tó ló túmọ̀ sí pé títí dìgbà tí ìdájọ́ yóò fi ṣẹlẹ̀ òun ni ìmáàmù àgbà ìlú ògbómọ̀ṣọ́ tí bàbá náà sì sọ pé òun kò lè sọ̀rọ̀ lọ títí lórí ọ̀rọ̀ náà rárá nítorí pé lábẹ́ òfin ó léwu ọ̀ràn sí ni fún ẹnikẹ́ni láti máa sọ̀rọ̀ lórí ẹjọ́ tó bá ti wà ní ilé ẹjọ́. E